pátápátá àwọn tó wá gba pátá bí ẹ̀ dáadáa lóríṣiríṣi lálẹ́. ní tí mi ò fọwọ́ kan pátá rẹ ló wá ń dùnnú mọ́ àwọn tó gba pátá nídìí rẹ ò bí nǹkan sọ sí wọn bẹ́ẹ̀ ni Yomi Fabiyi àgbà òṣèré ilẹ̀ wa yẹn bó ṣe ké gbàjarè wá síta nìyẹn o ẹ̀yin tèmi bo la tó já sí báyìí <laughs> kí ló gangan gangan ah! ẹ mọ gbogbo incident tó ti ṣẹlẹ̀ i think some months ago nípa pé àmọ́ bíi pé ìyẹn ìyàwó Abdulateef tó ké wá sórí ayélujára nígbà incident bàbá Ìjẹ̀ṣà yẹn tó fi dáhùn sọ pé bí Yomi Fábíyì ṣe máa ń ṣe nìyẹn sọ pé is always tó bá ti fẹ́ fún yàn ní script akọ́fọ́bẹ́ ẹnu ẹ̀mọ̀ get down there àti gbẹ̀yẹn ni wọ́n ti wà lórí kéèsì o Yomi Fábíyì tún ti jáde síta o ló ti wá fọ́ gbogbo ẹ̀ pátápátá báyìí ń yé tèmi kí ló ń hápùn gangan gangan náà Yomi Fábíyì sọ̀rọ̀ o ó ní àkàìmọye àwọn èèyàn hmm, tí ìyàwó aláàjì tó ti i don't know get ẹ̀yin tèmi ó ní gbogbo wọn ló dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní industry but they will remain silent ẹ̀yin tèmi ẹ gbọ́ nǹkan tí Yomi Fabiyi sọ. Hmm. gbé sórí lẹ́yìn ìgbà yẹn tí mo mẹ́sàn sure pé mo parí project mi mo mú yà àdúrà tí mo ṣe mo mú yẹ kọ́ tí mo ṣe pé kọ́mọ ilé ìtẹ́wọ́gbà lọ́wọ́ ara yìí. nígbà tí mo wá ṣe gbogbo ẹ̀tọ́ hmm. tó ì tí ó jẹ́ pé orí orí ọ̀rọ̀ ẹ̀ la fi ní pátá òun ló sọ di mentor incident to teach, ṣẹlẹ̀ i think some months ago. ẹni tó yẹ pé nígbà tó rí ẹ location yẹn ó kí gan kò lè dẹ lóhùn ó pé mo lè lè ti wá but people don't, people don't know what mm. go on in the industry and when you decide to talk wọ́n máa sọ ẹ́ nídàkúdà èmi ò ń ṣe ìbàjẹ́ mo ṣe wà mí ń ṣe kà ntọ́ òfin láìké mi pé I always want to speak the truth I don't like to be diplomatic òótọ́ yẹn náà níbẹ̀ káwọn èèyàn gbọ́ ẹ̀yin dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kó ní olè ní ẹ máa kọ ọ̀rọ̀ sentence in colloquials short short kọ́lé bá kọ́lé sọ pé celebrity ni ẹ̀ẹ́dẹ̀ celeb jù àná níta gba lẹ́yìn offline kò sí nǹkan tẹ celeb jù àná torí iṣẹ́ fíìmù gan tó mọ̀ torí nǹkan kò tó kọ. so ó hmm. dẹ̀ ṣé ni ẹ̀mú take stand ni why are you now accusing me of what I didn't do? n pé you were as vulnerable as anything if I want to, if I want to do it I'll do it but I didn't do it for me to have even o bá ní pé nítorí pé o gbà kí n bẹ́ẹ̀ sùn ni mi ṣe lò ẹ́ sí fíìmù mọ́ that means pé o ti gbà kí n bẹ́ẹ̀ sùn ni mo ṣe lò ẹ́ lálàkọ́kọ́ nìyẹn and the another thing tí mò ń sọ pẹ̀lú àwọn tó wà ní industry tó yẹ kó wọ́n ní àbòsí orí burúkú ẹ mọ àwọn tíkẹ́ ti pásùn dáadáa nígbà incident bàbá ìjẹ sọ ẹni tó bọ́ sí àwọn yẹn kò pé àwọn yẹn jáde ebi tí mi ìwà bá sùn ó ń pariwo ẹ tó dẹ̀ sí ẹ̀bọ̀ kí mi ò bá sùn èmi yẹn ló ń sọ̀rọ̀ sexual assault tẹ́mi jábúrò jésù ni màá ti bá rí ẹ bó ṣe wà yẹn kí wọ́n á ní ohun mi ìyẹn ó ní problem yẹn náà. Bọ́mí ló fún ọ̀sẹ̀. Ìpínlẹ̀ ìdẹ́sọ pé sexual assault it will be gba to you, ọmọ yìí o ìwọ ni audition fún o o ṣe audition i have the video akọ dá sórí youtube ń sìn láìpẹ́ ó yẹ ẹwọ tẹ bá lẹni tó jọ bẹ sọ bí tó ti ṣe audition sọ fún mi fọọmù tó fi o ṣe audition ọ̀nà òṣèré mo kọ̀ wọ́ ẹ ṣe lóore ní pé mo dẹ̀ plan bó ṣe máa rìnrìn àjò bó ṣe máa ṣe èmi ẹnu wa ń gún mi wọ́n pé mo fẹ́ mo fẹ́ gba pátá mi gba pátá àwọn tó wá gba pátá díẹ̀ dáadáa lóríṣiríṣi ta lè ka mẹ́ta mẹ́rin márùn kó tó dípò bọ́sọ́wọ́ àpá àtò bọ́sọ́wọ́ ẹnu ó kọ́kọ́ kàwọn ẹ̀ síta. If you are truly honest that you don't like sexual assault, why are you not mentioning those that you gave your body to? Bẹ́ẹ̀ni, níbi ìwà abẹ́lẹ̀ kankan bí Yorùbá lọ́wọ́ ẹ̀, olú tọ́ka fún mi, mi ò fọ́ọ̀sì ẹ̀, mo wà lórí ọwọ́ mi. Àdúrà àwọn ọlọ́ àdúrà àwọn alábí bẹ̀rẹ̀, àwọn alábí bẹ̀rẹ̀ sí ń gbé ẹ̀, ebi ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ń promote ẹ̀. Gbogbo fọ́nà àtọ́ ní kò tó kò one thousand nígbà máa mọ̀ ẹ́ èmi mo bẹ̀rẹ̀ sí promoting day and night day and night day and night ó kọ̀ fi tiẹ̀ kó bá àwọn ọmọkọlọpọ kẹ́mi tó sẹ̀ sọ pé mo fẹ́ tẹ̀lé gbé anybody ọlọ́wọ́ ẹ̀ka iná kànga ìlà lùkàtì tàwọn tó máa ń ká láwọn yẹn wọ́n mọ̀ nǹkan tó ń ṣe tó bá ti kú fún ọ ní chance báyìí wọ́n fẹ́ sọ ẹ́ wọ́n fẹ́ sọ ẹ́ di contemporaries wọn ìmọ̀ yẹn áàtì tó áàtì kálukú farabalẹ̀ ó dẹ̀ ó bá yọ̀bí bá yẹn fíìmù ẹ̀ máa ń ní irú gbùngbọ̀n tó bá rí yàn bẹ́ẹ̀ ó mọ̀ yẹn tẹ́lẹ̀ ò farabalẹ̀ kó dúró kò kórìí retọ́ ó ti rò pé bí ó rò bí abí gbogbo ẹ̀ ṣe rí ìta nìyẹn pé ọwọ́ everybody ṣe rọ̀ bọ́ọ̀ yorùbá bí ṣe rọ̀ ni ọwọ́ everybody máa ṣe rọ̀ nígbà tó wá rí ìta ó rí pé ah I have the message tó ní ní ibi iṣẹ́ tíátà yìí after God is you you are different from every other person tó bá díẹ̀ mi máa gbé jáde tó ó bí kì í sọ síbẹ̀ pé you are iṣẹ́ arọ mo lè tó sẹ́ni tó súnké. èmi ẹ rí mọ̀ pé ọ̀rọ̀ yìí gbẹnu tán gidi gan ni ọ̀rọ̀ yìí lágbára láti ọjọ́ yẹn tí wọ́n ti ń fa incident up to now Mr. Yomi is not giving it a rest I tell you though I am not going to blame him all that much because when think about Shele, Tomba Pawomo, Abi, there is an alleged against him, you will want to clarify yourself. And about Gbogbo You Toba Timiluma to clarify, right? When that incident happened, there was a critical issue and they were talking about rapists, pedophile, and every other thing. I wasn't expecting like Lachi ìyẹn mo bí pé láti wá síta wá sọ pé nǹkan bíi ló ṣẹlẹ̀ nígbà tí òun wà lọ́dọ̀ Mr. Yomi tóun àti ẹ̀jọ́ ń ṣiṣẹ́ because then they were talking about rapists again your case was that you were not married and he saw you and he wooed you. Anybody lọkùnrin lè gún especially when you are not married. Even if you are married, ẹ̀tọ́ ẹ̀ láti sọ pé oh sorry, I'm not interested. Not you going on and off. I don't know what she stands again. And apart from that, she is married. She is happily married. I expected her to respect her husband and as well respect herself because respect is reciprocal eléyìí tó ń ṣe báyìí eléyìí tí Mr. Yomi ń fo báyìí she is just trying to rub herself in the mud abẹ́yìn tèmi kélẹ̀ fin I pray Mr. Yomi to converse abẹ́yìn kókò let go that's just it because kò really mẹ́sẹ̀ ńlẹ̀ I think Mobimpe would have understand that she made a mistake of coming out láti wá sọ̀rọ̀ against Mr. Yomi ẹ̀yìn tèmi kélẹ̀ fin let me know in the comment section love you stay blessed bye.